náà ìfa irun ọmọ kókó ṣé n tó dáa ká ṣe ni àbí n tó jẹ́ ọ̀ràn yẹn n tó jẹ́ ọ̀ràn yẹn ni ká ṣe pàtàkì jùlọ ọmọ ọkùnrin ọmọ obìnrin eléyìí àwọn afá mi gbà pé ọ̀ràn yẹn ni ká fa àwọn mi gbà pé ká tiẹ̀ mọ́ fa rárá ni torí wípé a ní n tó ń sọ fún wa pé kí obìnrin kó mọ̀ mọ́ fa irun rẹ̀ so tàbá wá fa irun ọmọbìnrin kókó yẹn ni àti violate hadith yẹn ṣùgbọ́n àwọn tán ní ká fa wọ́n ní anabi wa muhammad sallallahu alaihi wa sallam ní amitu anil adha ẹ mú ẹ̀gbin kúrò lórí irun ọmọ kókó so irun yẹn bí ẹ̀gbin ló ṣe rí so ká mú kúrò regardless of bóyá obìnrin ni àbí ọmọ ọkùnrin bàtà àwọn kan sọ pé hadith yẹn àwọn ọkùnrin ọmọ ọkùnrin ló wà applicable sí i ọmọ obìnrin in tó wà applicable sóhun ni pé kò dáa kí ọmọbìnrin máa fárun àbí kó gẹ irun rẹ̀ tí ó lọlẹ̀ tí ó lọlẹ̀ bí kéèyàn gẹ skin cut ní àbí low cut tí ó wà lọlẹ̀ gan fẹlẹ yìí kò dáa fún ọmọbìnrin ṣùgbọ́n wallahu alam èyí tí ó tẹ̀wọ̀n ò ní pé àtọmọbìnrin àtọmọkùnrin tó jẹ́ ìkókó kan fa irun yẹn òun tí ó fi dájú wallahu a'lam náà tá a bá fa irun ọmọ obìnrin irun ohun ọmọ àkókò káwé rẹ̀ ká fi equivalent ẹ̀ ní silver ká fi ṣe sọ́dákọ̀ náà bẹ́ẹ̀ ni eléyìí súnà ni eléyìí súnà ni so tá a bá múrò irun yẹn tí a bá wé ẹ lọ́dọ̀ bí abiru goldsmith lápèjúwe so n tó bá wé so àákàn convert ẹ sí silver. Si